ọ̀kárì ẹ ṣeun bàbá yọ̀dà fún ọ ẹ pẹ́ fún wa àmì àṣẹ ẹ̀mí yóò gún àmì àṣẹ ìwọ náà sórí ire olú ọmọ ló jẹ ò ní gbọ́ pé a ọba rẹ ló dé sí. Ah, bàbá kẹ kí ni màá lónà káàkà ọ̀rọ̀ oúnjẹ gbé nǹkan lẹ̀ pa kó o sì padà sílé kí ló ń ṣe yín. mo ní kí bá bàbá mi ṣeré díẹ̀ nìkan sì kọrin fún mi kí n tó mọ̀ ọ́n lọ. ìbí wa jẹ́ léèrè ó kọrin fún ọ. ìyàkùn kí ló burú ń bi kọ́ mọ́ mi dúró tì mí máa ṣe. mo bẹ ẹ mọ ìwọ ọgbọ́n. ilé a ah! èsì rẹ dúdú òkú rẹ. mo pariwo mọ gbé sẹ̀mówọ́ bí tó gbé rẹ̀ sí kó bá ń kí àwọn ìyá rẹ̀ ó sòríire yóò dáa fún ọ. n bàbá bẹ sí àbọ̀nfọ̀gbọ́n gbóríkì. èwo ni. mi mi mo ní ọgbẹ́ nǹkan wá àìjẹ́ ṣe gbé ilẹ̀ iṣẹ́ ń bẹ tí ó tí ó ṣe lè. tí mi lọ pé òwẹ̀ mi ṣe àjòkó síbi à ń gbóríkì alẹ́ òun ṣe ń ṣe àbí ọgbẹ́ jẹ kí ẹ̀ka wá ní ìrẹsì àti ìṣẹ̀mú. yóò dà fún ẹni tó gbé ìrẹsì àti ìṣẹ̀mú wá tó fowó lé. yóò tọ̀. Lájídé. Lájídé. mo ní báyìí kun. olóbìnrin sí i. o ní ìrìn àmọ̀ pé àwẹ̀ ti dé. Hmm. ètò wọn lọ́jọ́ òbí rẹ̀. Ah. pẹ̀lú ọmọọba ahmed bàdà àjọ mi lójú o dákun jẹ́ pé ebi ológun ẹrú o alábí jẹ́ pé ebi ọlọ́gbọ̀n kan wọ̀ fà. àgbàjá yìí tẹ̀ mí jẹ́ ìrẹ̀mí lẹ́yìn òde. ó jọ mi lójú púpọ̀. mo kọ́kọ́ mọ ìgbọ́ yọ gbé. ó ní ó gbèrè sí ìgbésẹ̀ mo fún mi oògùn ebi ló fún mi. wàlẹ́ oníkebì má pa wá ni. ahmed bàdà gbogbo bi tó bá ti wà máa gbóhùn ẹnu tèmi wo níporí ọmọọba síbi. òun gan mọ̀ bẹ́ẹ̀. ọmọ ọlá. ni. àmẹ́ẹ̀dì tèmi ọmọ oyè. ọmọ ọlá ti ń gbọ́lá sí yẹn lára. ọmọ ọlá ti gbọ́lá sí ní lára ọlájídé tèmi òkú ọdún mo bọ́ dúpẹ́ òkú oríire. padà ti ń dawó sí yẹn lápò. ọmọ onítìgòrò dùn ọmọ oníbà ẹkùn ọmọ oníjẹ̀ẹ́gẹ̀mọ ọmọ owó. mẹ́ẹ̀dì nu. ọmọ jẹ́ mo mo ní ti kòòrò ìlú máa gbóhùn ẹnu tèmi bàdà ọ̀làjídé olóríire. olóríire tí sọ̀rọ̀ ló lóríire yìí. ọkọ̀ àdìọ́lá o. ọlọ́jẹ́ pẹ́bùrà yìí. àbárọ́dí àbàbà bíi bẹ́ẹ̀ ni. bàbá àbíbù bàbá àbí bàbá bá sùlẹ̀ mọ́nù bàbá ọmọ tuntun bàbá kókó tó wá kún wá tó wá dò lórí ire. ìlú ògùn ọlọ́run jẹun ọmọ. ọ̀làjídé títàlẹ̀ títàlẹ̀. bísí bàbá ń twenty. àmẹ́ẹ̀dì tíralẹ̀ tíralẹ̀ olórí ire. bẹ́ẹ̀ wọn parọ́. ọmọ kẹsàn-án baálẹ̀ ọjà wórí kìtì gbèsè mo gbére. ọgbẹ́dá. ọmọ wájú ọlọ́kọ ọkọ̀ ti ṣòwò. pé ọmọ ẹ̀yìn kùn lé ọlọ́kọ̀ wọn a sì máa ṣe ìgbàlẹ̀ kẹ̀ mọ̀. ẹbí ògèdè ẹbí ọkọ̀ ìtàn yẹbẹyẹbẹyẹbẹ lórí omi nínú ilé bàbá tóbi lọ́mọ. wàláyé ọ̀parọ́ mẹ́. iwájú ọlọ́kọ̀ ní ó ní. ẹ̀yìnkùnlé ọlọ́kọ̀ wọn a sì máa ṣe ìgbàdẹ̀. mẹ́jìlú. ọmọ àgbẹ̀ bí ayé ni bàbá ẹ̀ ọmọ àgbẹ̀ bí ọ̀run bàbá wọn lọ́mọ àgbẹ̀ bí ewúrẹ́ àwọn lọ́mọ àgbẹ̀ bí àgùntàn. wàláyé orí mi sì wú. àkẹ́sà ò ga jù gò. sórí eh. bá ń gajú kùkùté. kánsátì ní bàámu lọ́wọ́. o. tẹ̀bí kékeré ọ̀dẹ ni bàbá rẹ̀ ń ṣe ah. ọmọ òlu ńlá ní inú ilé bàbá tóbi lọ́mọ máa gbódere. ta ló ní ọ̀pọ̀. wọn ní gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù. kò rẹ̀. bẹ́ẹ̀ ni wọn ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn. ni. ẹni tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù. Eh. bẹ́ẹ̀ yẹn wo tó gbowó ọkọ̀ lọ́wọ́ yóò kó tọpá tajẹ yóò gbọ̀run lọ ni. ṣe ti gbọ́ báwọn. ọmọ àgbẹ̀ bí ayé. ó ní. ọmọ oníbà ni ọmọ oníbà nínú ilé bàbá rẹ̀ tóbi lọ́mọ. a jẹ̀bà fún yín o. ọmọ àgbálẹ̀ sọ́sà. yéè. ọ̀ kí fi dọ̀tí ọ̀sà ṣe bó mọ̀ kọ́ fẹ́jà ló ń jẹjẹ ni ọmọ afẹ́jà yẹn já ni bàbá tóbi lọ́mọ. ọpọlọ rẹ ò ní jọba. ọmọ afẹ́jà yẹn já máa gbọ́ mi. mọ́ọ̀nì tó ń ọmọ af fẹja yẹn já sọjà dẹrú orí rẹ nìyí pé ọmọ onígbà ẹkùn dákùn oníporí ọmọọba síbi mo ń kí ọ kú ọdún kú oríire ni. ẹ̀mí rẹ̀ ó sì sọ̀pọ̀ rẹ̀. ọmọọlá o. ó ní. ìjì ọlọ́yàrá àjìlè jẹ́ ọmọ aṣọ yẹtẹ́ kó tó sòrú. èèmọ̀ níwọ̀n. ọmọ abúrú ẹkùn dání ṣoṣo. ṣé bó mọ̀ pójú ẹkùn iná ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹkùn oòrùn. wàlẹ́ òótọ́ ni. èmi ò rẹ́ni tó délé gbárù ẹkùn mú bí bàbá wọn ti ṣe. ìran bàbá wọn nìkan ni. òun lọ mẹ́kùn tí ń fi torí. bẹ́ẹ̀ ni òun lọ mẹ́kùn tí ń fi tìrù. gbọ́sọ̀. bàbá wọn lọ mẹ́kùn tí tàtòkè tí gbẹ̀ràn jẹ lọ́wọ́ òjò nínú ilé bàbá tóbi lọ́mọ ni. tàwa ló ní ọ̀pọ̀. àtẹni tí ó rẹkùn. tọ. bẹ́ẹ̀ ni àtẹni tí ó tẹkùn òkèrè náà ń gbé sòwò kò sẹ́ni tó tó sún mẹ́kùn bàbá wọn ní ni. ọmọlá kú ojú o. ọkú yèdú. ọkọ adéọlá tèmi títalẹ̀ tíralẹ̀ títalẹ̀ tíralẹ̀. ọlọ́pẹ́ jẹ́ pé fúnra òun. orí wa kú dànù lọ́wọ́ mi gbogbo lẹ́ni mọ́ kí ọ pátápátá porogodo. bẹ́ẹ̀ni. baálẹ̀ ọkọ̀ ọ̀lú ọ̀la tẹ́jú ní kí ọ. bàbá dáadáa nù. balógun baálẹ̀. ẹ ẹ. abanilé baba lójú ogun bàbá mi olórí oko ní kí ní máa kí ọ kó kú oríire. bàbá níbi gbogbo. kí mọ̀ bàdà á ní kí ọ. ẹ̀gbọ́n rẹ̀ afẹ́ ní fẹ́rẹ́ títalẹ̀ títalẹ̀ o. wọ́n ní kí ọ wípé kó pẹ́ láyé kó soríire. àmì gùn bẹ́ẹ̀. ọlámilẹ́kan àjànàkú. tọ́. àròlé ọlásẹ̀yìndé. àwọn náà wí. àròlé olùsẹ̀yìndé ní kó pẹ́ láyé. pẹ́pẹ́pẹ́ níjà náà. ọlọ́ọ̀ ti sọdún tèyí ó ló máa ṣe tẹ̀mí ìsinmi nínú owó nínú ọmọ oníkú mọ́ wà lọ́wọ́ láéláé. àmín àmín àmín àmín. ayé ní ìbàdàn á ní kí ọ. ọmọ ọba títalẹ̀ títalẹ̀ tó nílẹ̀ tó nílẹ̀ tó lóko tó lódò adé ní ìbàdàn á ní mọ́ kí ọ. gbogbo wọn ní a máa kí ọ. àwọn àgẹ́ kí ọ bá wọn lájídé. ó ti yé. lájídé bàdàn. kí ló dé kú mẹ́ yẹ̀yẹ̀ torí. ọmọkùnrin yìí ò lè mọ dùn lójú ogun ti bọ́. kò ní bọ́ kí ni bẹ́ẹ̀ <laughs> bá ọba ti ṣe báyìí báwọn. Ah, èyí ó tètè mọ ẹ̀mọ pa ọ́ wónú. tí wàá ní ògbé rẹ̀ sì fún mi. Ọlọ́run àti sẹmí nbọ ní ìyàwó dé kùtọ àṣà àjẹ àjù fọọlù njọ ilé yìí ń tètè gbẹ gbé bọ. òṣìṣẹ́ fọmọ mi lówó tẹ lọlé ilé lọ náà ni. gbọ̀ngbà títí iṣẹ́ tí ó ṣe ń bẹ lé. ọgbà tọ̀dọ̀ rẹ báyìí kódà bẹ́ẹ̀ bá ṣe bíbọ̀ ti gbé èmi ti fọkàn sí ilé ìwé bá ti wọ́n bá ká ṣe fídíò. ká ṣe fídíò fún hmm. ah, mi ò ṣe fídíò yín pè ní mo sì fẹ́ fún màá mi lówó. ṣe àbàtẹ hmm. ẹ mú àyè jíjẹ ara ah, ah. náwó rẹ ní ẹjọ́. ó bá ń fáwọn àyà mi náà pé àwẹ̀ dé o tí àwọn aya mi ní. owó dà fún owó dà fún wọn báwọn. àbákẹ́ náà jẹ mí lówó náà tẹ́lẹ̀. kò fún ìyàwó kẹta. Hmm? gbogbo wọn pátápátá ń lé òun náà jẹ mí lówó ọlọ́run bá ah, kò sẹ́ni tí yóò jẹ́ mi lówó nu léwu àbákẹ́ ọlọ́run tí ṣe ó ṣe ọ̀ṣẹ́wó rẹ̀ nu gba àwọn ìyàwó òun yìí jẹ́. gbọ́ fi owó tèmi fi ràn fi jíṣẹ́ fún àwọn ìyàwó rẹ̀ àti ọmọ mi kan gbọ́ àwọn ò wá pé owó táwọn jẹ bàbá mi o ẹ jẹ́ n san o hmm, jẹ́ n pé. kankan náà là ń sọ ọ gbọ́dọ̀ ti pé mi ní sèmi ó sọ fún pé tọ àyìndé ti ṣe owó àmọ́tọ̀ owó tẹ̀ jẹ́ mímú ni owó wọn fún wọn mú sọ owó wọn ṣòwò tẹ̀ jẹ́ pé bàdàn. ẹ̀tọ́ ọ̀pẹ̀ ni ìfẹ́ pè èyí ló dà fún ọ ọ bá ti pè é dákòtò lọ ìlọrun báyìí tó ń pètò kó tiẹ̀ tó bá ń wálẹ̀ ní ibà ìwẹ́ kọ́ nǹkan síbẹ̀ ni ibà àwọn ará ìmọ̀ ìbílẹ̀ ni mo ti jẹ́rìí àbí tó ọ̀bá sọ fún lókun. kó bá wa wálẹ̀ ah! kí ló wà á kọ́ bẹ́ẹ̀. jà á tẹ́lẹ̀ là á kọ́. fẹ́ kó tẹ́lẹ̀. Ah! a kà sí ibìkan nìgidì kí a là á mọ̀ dé síbi wàdí abájú lọ́ba a mọ̀ lọ lè ṣe bà bẹ́ẹ̀ ni. òní ọkọ sọ fún un fa kí n ṣe é. àkùn tó gbé e alájídé mi bá dà sixty by one twenty ọmọ onílẹ̀ ọmọ ọba ti dáadé o ti dáadé rè. ọmọ onílẹ̀ dákùnbulẹ̀ fún wa o.